أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته أدعو قفهم ولهم أتترى إكيد إخوان نبي محمد صلى الله عليه وسلم ولهم tí a dúpẹ́ fún òun náà ni ọba tí tún ní ká máa bẹ ní

pẹ̀lú ọ̀ǹda ọlọ́run àdéhìí tí a ó máa kà láàárọ̀ yìí nínú míyàtọ̀ àdéhìí tí à ń bá bọ̀ òun náà ni àdéhìí ẹlẹ́ẹ̀kẹtàdínníàádọ́rùn dàmọ̀ sí àdéhìí eighty seven àdéhìí eighty seven òun náà la máa gbéyẹ̀wò láàárọ̀ tòní. Ah, anabi sallallahu alayhi wa sallam ń ṣàlàyé fún wa níbẹ̀ nínú àwọn ọ̀nà tí ẹ̀dá tó lè máa gbà láti máa fi protẹ́kì ara ẹ̀ níbi àwọn ṣàìtọ́n àti níbi àwọn idán àti níbi gbogbo àwọn tí máa láburú ròyìnròyìn sí ni. àdìsí wọn àfa wa Abdullahi ibn Mas'ud ló gbà wá. عن ابن مسعود رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم قال من قرأ بالآيتين من آخر سورة البقرة في ليلة كفتاء أخرجه البخاري bí a sọ fúnra wa níbẹ̀rẹ̀ yìí pé àdìsí yìí ó jẹ́ kan nínú àwọn ọ̀nà tí mùsùlùmí lè máa fi dáàbò bo ara ẹ̀ níbi gbogbo àwọn tí ń jẹ́ aburú pátá bákan náà ó sì jẹ́ kan nínú àwọn àdìsí tó jẹ́ pé yóò máa fi wá lẹ́mìí balẹ̀ wípé kò síbi téèyàn máa ń wá ìsọ́ lọ tó ju ọ̀dọ̀ ọlọ́run ọba lọ tàbá gbàgbé rẹ pé a ti ka àwọn àdìsí kan sẹ́yìn níbi èyí tí ń ṣàlàyé fún wa níbi àdìsí àwọn kan náà àyàwó ànábì gbà wáyé pé mani ata àrọ́fà fasahala ò àǹṣe ń لم تقبل lahu صلاة أربعين ليلة. gbogbo ẹni tó wá lọlé bá àwọn yẹmí wò tí ń béèrè nǹkan lọ́wọ́ wọn ó ń tọ̀ wọn ọlọ́run ò ní gba àrùn rẹ̀ láàrin forty days àìsàn àwọn ìdájọ́ tó wà lórí pé eléyìí tá a sọ yìí o wípé ẹni tó lọ ọbẹ̀ tẹ́ kó bẹ́yà ó lọ ọbẹ̀ kò tiẹ̀ tún wá sàmúlò ìtọ́lọ̀ béèrè lọ́wọ́ wọn pẹ̀lú báwọn àfa ti ṣàlàyé ní àlàáfẹ́ sọ̀kọ́lẹ́ni tó bá lọ ọbẹ̀ tó bá nígbàgbọ́ sí tí wọ́n sọ tó tẹ̀lé ńkọ́ àwọn àáfàá nírú ẹni yẹn pé ní tóun ṣe yẹn ó lè sọ ọ di kèfèrí torí kò ti pe Ọlọ́run nírọ́ kò sì pe òjíṣẹ́ rẹ̀ nírọ́ kò sì pa Àlùkùránì nírọ́ ni ẹgbẹ tó bá sì pé yíwọn nírọ́ kò sí ìdájọ́ kankan ju wípé nírú ẹni bẹ́ẹ̀ ó ti di kèfèrí ó sì kèfèrí sọ́lọ́run ọba lọ. kí wọn la fẹ́ lò lábẹ́ eléyìí kí ló jọra wọn bẹ̀ tó jọra wọn bẹ̀ náà ni wípé ìtí ń mú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn láti lè máa lọ ilé oníyẹ̀mí wò òun náà ní rí nǹkan kan kọ́ bá wọn lẹ́rù kán rí nǹkan kan kọ́ máa dẹ́rù bà wọ́n àbí wọ́n ní àwọn nǹkan kan tí wọ́n ń rò àbí wọ́n rí nǹkan kan kan tí ń ṣe wọ́n. àwọn ẹ̀rí nínú ọ̀rọ̀ wọn wá sọ wípé ní alẹ́hìnsínú kọ́ irú mìíràn lẹ́ẹ̀láj kéèyàn ó prevent ara ẹ̀ lẹ́yìn lè mọ̀ pé ní prevention is better than cure kéèyàn ó wá sọ kó dáàbò bo rẹ̀ níbi aburú ó sì bẹ́tà ju kó jẹ́ ká burú ó ṣẹlẹ̀ kó tó máa kó wọn wogun rẹ̀ lọ gbogbo àwọn ọ̀nà téèyàn máa wá fi sáàdì ọlọ́run òun lànàbì kọ wáyé pé gbogbo ẹni tó bá ka ááyà méjì tí ń bẹ nígbẹ̀yìn suratul Baqara tó bá kà á pàápàá jùlọ ní alẹ́ lóru tọ́ka ááyà eh, méjèèjì nì ọlọ́run ọba àlekè ọlá yóò dáàbò rẹ̀ bó kàfàtà ó ti tó láti jẹ́ ìsọ fún un abẹ́rẹ́ eléyìí fi hàn wá pé ní kò sí nǹkan kan téèyàn tún lè mọ wákàtí tó lè mọ dẹ́rù bàyàn mọ́ nígbà tó bá ti ṣe eléyìí tó sì gbára lé Ọlọ́run lẹ́yìn gbogbo nǹkan míì tó bá padà sí ọ kò sí tó lè ṣe láyé tí nǹkan yẹn ò lè ṣe ọ torí pé gẹ́gẹ́ bí àpèjúwe tuntun lè yé wa dáadáa nígbà tí wọ́n pè nìkan ní tọ́ọ̀gì kan tó burú dáadáa ó burú gan ni wọ́n àwọn èèyàn lè mọ̀ òun náà wá láwọn ọmọọṣẹ́ sẹ́yìn pé tọ́mọṣẹ́ rẹ̀ bá fẹ́ ṣe nǹkan kan fún yàn tí wọ́n sì mọ̀ ọ̀gá tí wọ́n bá ti bọ́ọ̀gá sọ̀rọ̀ pé lágbájá àwọn ọmọ sì fẹ́ ṣe nǹkan báyìí fún mi ìjẹ́mà ẹ̀rí wípé lọ́wọ́ kan tọ́gà bá ara pé báyìí pé sórí ẹ̀ ò dàrú lọ́wọ́ kan òun náà ni yóò ṣe kí ni lọ́wọ́ kan òun náà lọ́mọ òun ò jù ọ́ lẹ̀ àpèjúwe ni ìwọ̀n àtúmọ̀ sí pààrọ̀ ròyìn ọlọ́run pẹ̀lú aburú ṣùgbọ́n nǹkan fẹ́ lò ń bẹ̀ ni wípé ọlọ́run ló ọlọ́run ló dá gbogbo wọn gbogbo ẹni tó wù kóhùn kóhùn lérò àbúrú kankan kò ní agbára kankan lẹ́yìn tọ́lọ́wọ́n bá àlejò ọlá bá ní òsì kò lè dá nǹkan kan ṣebí tá à ń lọ nìyẹn ìwọ ti wá mọ ẹni tó dáa ìwọ ti dá ọlọ́run ọba mọ̀ aburú rẹ ò lè dá sí ọ láì mọ̀ sí ọlọ́run ọlọ́run ti wá sọ̀wọ́ oníjàbúrú rẹ sí ọ gbogbo àwọn ọ̀nà táwọn fi wá ìsọ lélẹ́yìí tí èèyàn ò sì ní tún kọlu òfin ọlọ́run torí oríṣiríṣi ẹlòmíì bóyá máa lálàákàlà ni oríṣiríṣi ni ọmọ wa wá káàkiri látara àlákàlà ẹlòmíì ti sọnù yóò máa yálé júlẹ̀ àwọn afá káàkiri júlẹ̀ àwọn afá káàkiri àní mo lálàá kan nǹkan báyìí àwọn ọmọ wa bá tu sí ìtukùtù àwọn ọmọ wa gbowó lọ́wọ́ ẹ̀ àwọn ọmọ gba oríṣiríṣi lọ́wọ́ ẹ̀ hàn gbogbo tó yẹ kó fi jẹun mo tó gbà lọ́wọ́ ẹ̀ gbogbo tó yẹ kó fi ṣe dáadáa nígbèsè ayé wọn gbà lọ́wọ́ tí gbogbo bá tún wá ṣẹlẹ̀ ní tí wàá ń lérò pé yóò sì ń ṣèwọn àbí yóò ṣèwọn náà yóò tún padà tún wá ṣe náà torí ìdí eléyìí eléyìí téèyàn ó ṣe àwọn nǹkan téèyàn lè ṣe tọ́lọ́run lè dáàbò bò yàn òun lè ló fi jẹ́ sí wípé kò dáa rárá kọ́mọ mùsùlùmí mọ̀mọ́ kùránì ká gbogbo ohun tó bá lò ní pápá jùlọ àti ẹ̀gbọ́ láwọn àsìkò kan ṣùgbọ́n nísìnyí gbogbo àwọn wàsáìlì tó lè mú nǹkan yẹn rọrùn tó ti dáyé kí ni ìwà kó ṣeun tó jẹun òlìkà kùránì tó jẹun ọmọ kùránì ká èyí ńlá yìí àti ṣe nǹkan míì ọ̀nláyé àti kẹ́kọ̀ọ́ míì ọ̀nláyé àti oríṣiríṣi ọwọ́ aráàyè fílẹ̀ pé ní kàní kí n sá tiẹ̀ mọ kùránì ká ó burú yẹn ò kí n sá tiẹ̀ mọ kùránì ká gbogbo eléyìí nǹkan téèyàn gbọdọ̀ fi sẹ́mi ni téèyàn sì gbọdọ̀ gbìyànjú ẹ̀ torí kúrò eléyìí náà á ní bùkátà sáwọn nǹkan bẹ́ẹ̀ oríṣiríṣi ló káyé gbogbo àwọn kátà náà wà fi protect ara wa òun náà ni ìlànà ti súnà nàbì sallallahu alaihi wasallam abẹ́lẹ̀ bàtà lánàá náà ilé ìtawí lè ní iná kọ́lọ́nkó láti tún gbèsè àyè nǹkan wá sí bìràmàtì ìyá rahman rahman sallallahu ala wa ala السلام عليكم